ìlérí yẹn ìlérí. ó sùn bíi ti báwo i don't understand by this time. àbó gbọ́ ojú ọ̀run dé ojú ikú ni. ẹ lẹ́kọ̀ọ́ ẹ nílà ká ti wọlé ọmọ. ó rọ́bìṣì ah, wo nìyẹn ó tó kéèyàn bínú náà ṣé bó mọ̀dọ̀ lásán lásán ni wáyé tó tuntun tí ò ṣe. Ah, ah, àríkẹ́ ọmọ lásán lásán ṣé kò ń ṣe èèyàn kan ló bí ọmọ ni. mo bá ọmọ tèmi dá lọ́ọ̀kì lọ́wọ́ ìwọ́de ní olú òfin rí ṣé mo tẹ ẹ̀fọ́ ẹ lápọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ kó wá bá mi lé mi. ṣé ìdọ̀tẹ́ ìsọ̀rọ̀ ni ṣé àgbélẹ̀rọ ni àbádá ibà fóòmù tí wọ́n ní dà. torí ọmọbìnrin yìí. ọlọ́mọ ẹ̀kẹ́ ni mo rẹ̀ lọ́jọ́ kan. torí ṣàrà máa ṣe bó ṣe ọ̀rá ń ṣe é lọ ogun breakfast tó ṣẹlẹ̀ lọ́tún lọ́sùn ọlọ́run ní jó kan. kí ló ṣe tárẹ̀ ọ́ léyìí tó ọ̀dará lẹ̀ abọ́ lọ sẹ́yìn. fún ló ti ń ṣe shopping fọmọ ọdún. kí ló ń ṣe o lè jẹ́ kọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ kí n ti. Eh, no no baby baby stop. Ah, kí ló kún ẹ bóyá o jẹun bóyá kò jẹun tó bá wù kó máa jẹun for years it's not supposed to be your business. mo ti lóyún. tí o bá jẹ́wọ́ ẹni tó fún ẹ lóyún o máa tẹ́. ọmọ yìí máa sì lóyún mọ́ mi lára ọmọ mi kò kí n jáde rárá lẹ́yìn pé kí n ránṣẹ́ kó jáde kó lè padà wọlé láìpẹ́. ṣé bí mo máa ń sọ wá máa nunu fáwọn ọmọ yìí mo sọ pé àwọn ọmọ yìí ò ṣe é pọn báyìí. ibo ló ti lóyún rẹ̀. kó má tiẹ̀ wá lọ jẹ́ pé bábù ló fún lóyún. ìlérí ta ló sọ pé fún ẹ lóyún. náà tí ẹgbẹ́ bá ń bá ẹ sọ̀rọ̀ ń ṣe ni níṣẹ́ ló máa tẹ́tí tó máa máa gbọ́. I am not your son brother. gbẹ́ni burúkú sọ̀rọ̀ jọ. ọ̀dẹ̀ ìjà and what kí n bí ẹnu sàn ẹ́ kí n lè gbọ́ advice látẹnu látẹnu ex-convict àbí. shut up. láti lè máa live lawsuit life àbí bẹ́ẹ̀ kọ́. ẹ wo ẹ lè máa dúnmọ̀ òun mọ̀ òun mọ́ mi kí ló dé gan-an tẹ́ bá bẹ́ẹ̀lì mi ẹlòmíì máa bẹ́ẹ̀lì mi o kí ló ṣẹlẹ̀ àà ah, ẹ dẹ̀ gbé mi sínú mọ́tò burúkú yìí tí tó ń bọ̀ lọ́rùn tó ń bọ̀ lórí ẹ ẹ wá ẹ fẹ́ máa ẹ fẹ́ máa advice ẹ jọ torí tọ́lọ́run tẹ bá ti mọ̀ pé bóyá kò pè yín bóyá kẹ park kẹ jẹ́ kí n bọ́ sílẹ̀ nínú mọ́tò yìí ló Chuma, our guy is on drive that you are level. Guys, guy Well, if you are so down for it, only guess. Where's it talking to anyone for the past 15 minutes? What? She and what's in one room out? Bypass. Oh, let's go. Hey, eh, kí wọ́n ṣe wọ́ọ̀sì wọn lẹ̀ ẹnu sàn. ẹ wo mo serious pẹ̀lú nǹkan tí mo sọ lọ́wọ́ tí mo wà bẹ̀rù ikú at all ẹ wo ẹ jẹ́ kí n sọ kankan fún yín nǹkan tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ẹ kọ́ dẹ lọ́mọkùnrin kú mo dẹ̀ wá ṣúọ̀ wípé bọ́ ṣe wà yẹn kó tó lè rí ẹ̀mí gbà sílẹ̀ èyí tó máa ti fẹ̀mí ṣòfò nínú wọn á ti pọ̀ gan mo ti rí bẹ́ẹ̀ náà rí kó bẹ̀rù mo ti lè jẹ́ kó padà lọ sí àdúgbò ẹ̀ nsìn you can go back for now. ìwọ ò lè lè ibo a ni mo fẹ́ lọ. I hate your house. Mi ò gbé wá síbi tó máa love. Mo gbé wá síbi tó máa ti save ni. As a big brother. Yes, as a big brother. What? Can ni man pretend bí ẹni wípé ẹ bẹ́tà jù mí lọ Eh? I mean, ẹ máa ń ṣe bí ẹni wípé ẹ wà òkè jù mí lọ of which ẹ wà òkè jù mí lọ in any ways. Eh? bẹ́ẹ̀ náà nígbà tá a wà ní kékeré ẹ máa máa ẹ máa máa bú mi ẹ máa máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí mi pé èmi ò mọ̀ èmi ò mọ̀ orí eku ẹ jọ ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí pẹ̀lú gbogbo ìwé tẹ̀yìn fi láìfì ń kà níbo ló gbé ń dé ẹ sọ fún mi náà ṣé customer care lásán lásán náà kọlẹ̀ fi lọ́ọ́ ṣe ni ẹ ṣẹ̀dẹ̀ ti lówó lọ́wọ́ ṣe lówó lọ́wọ́ ẹ sọ̀rọ̀ are you rich ẹ ṣe máa ń sọ nìyẹn ẹ máa sọ pé mi bí èéfì ọ̀mọ̀ta pé mi ò ní home training ẹ gbọ́ ṣé ẹ̀yin ní home training àbí gbogbo home training tẹ́yìn ní ẹ̀wọ̀n kọ́lọ́ láàdì í sí ni. ṣé máa jẹ́ kí n fi fọkànbalẹ̀ owó tẹ́lẹ̀. ẹ ṣe paint mi black nìyẹn lójú àwọn parents wa ẹ jẹ́ kí wọ́n máa rí mi bíi disappointment inú family yìí of which you're the actual massive big disappointment of this family. kí lè fẹ́ ṣe fún mi náà kí ni kò tẹ́ fẹ́ ṣe fún mi náà. warning you. You're warning me. Kí lẹ fẹ́ ṣe? Mi máa sọ tọ̀rọ̀ fún yín. You are the disappointment of this family. You could not even make it to your to your own very funeral. Yeah. voice kan ló tẹ omi lọ́sàn-án yìí Badmus dẹ̀ sọ fún mi nípa àwọn àwọn five ní àwọn èèyàn yìí. Jimmy ìwọ náà mọ ipa àwọn guys yóò ní stop now you know the rules your brother snitched. he did not snitch. he did ó dúró síbẹ̀ tí àwọn pirate fi fi strike viper and he calls himself viper no viper does that. ó dààmú ti gbọ́ ẹ báwo ló ṣe máa ràn mí lọ́wọ́ ń sìn. I wish there's something I could do about it kaka you feel help now you na vipers ancestors now I beg now. bros na campus matter be that one o oh. èmi ò sí campus more. ọmọ campus lẹ years ago to them all. Oh. kaka I beg now. ó pàdé mi ìmàtàn ẹ wọn ti gbé bounty laburo ẹ lórí oh. big bounty the only way to le free brother ẹ advice as a friend ni kò gbé escape Be kuro nílùú Louis but kàkà ọmọọṣẹ́ tí mò ń ṣe náà níbo mo lè fẹ́ rówó raise láti fi fly out of this country. and whatever you ask in prayer you will receive if you have the faith Matthew twenty-one verse twenty-two. <laughs> ẹ sà mo máa ní ìdìran lọ́wọ́ yín kan mà ní sà. ṣé kò lè. kò lè sà mo nílò owó kékeré kan ni mo ní kí n pè yín bóyá lè rí yá mi. Ah, tó bá jẹ́ pé o ti pè mí lánàá nígbà tí ẹ rí nǹkan fún ẹ nítorí gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo ti kó lọ sí site. Ah, ẹ tẹ béèrè iye tí mo need. wo kó jẹ́ one thousand naira báyìí mi ò lè rí fún èmi kò ní lọ́wọ́. kódà ẹ ṣe sà màá tún máa bá yín sọ̀rọ̀ lẹ́tà. hello àǹtí. jimmy jimmy báwo ni ọkọ mi. ẹ káàsán ma. gbogbo lé ńkọ́. àlàáfíà làwà ma. àbúrò ẹ ńkọ́. àlàáfíà ló wà ẹ ṣé ma. iṣẹ́ ńkọ́. kò sí wàhálà àlàáfíà gbogbo wa wà ma. ẹ ṣé ma àǹtí mo máa nílò ìrànlọ́wọ́ yín kan ma ni. kò sí problem ṣé kì í ṣe ọ̀rọ̀ owó nítorí mo ṣe wà yìí gàrí gan lèmi gan mo sùn lánàá. màá pè yín padà dé tàmá ẹ ṣé àǹtí. take a view. Mm-hmm. Yes. Ah, I will more appreciate. Ẹ ṣé All right. So, am I fine time at you? Sure. I'm married. Máa pè yín. <laughs> All right. All right. Ẹ ṣé gan. Má bínú jàre. Wo àtijẹ́ta ló yẹ kí n ti rí pneumonia appointment pẹ̀lú dókítà yẹn ọmọ rọṣẹ wàyí kò jẹ́ kí n ráyè bí mo ṣe rí yẹn ń mo pe opportunity yẹn kí n fi explain everything fún un. òun ló fi wá dá mi dúró ṣé o ní fóònù nọ́mbà ẹ kò lórí fóònù. bí gẹ́ẹ̀ máa ní gẹ́ẹ̀ yẹn ṣé n tó rò di pé ó kéré. ìgbà náà ńkọ́. ọmọ minister of education ni o professor Obaseki ṣé torí pé ó jẹ́ ọmọ minister of education ló fi lọ́ ń fi agbára ẹ̀ ló fi tàfàlà ló fi wọlé ẹ̀ God shame poverty. ìtumọ̀. gbẹ́nu gbẹ́nu sọ̀rọ̀. ṣẹ̀ṣẹ̀ ń close níbi iṣẹ́ ní báyìí ṣé ká pàdé nílé ni ok am cruise by ẹ̀ ń kọ́ ok mo máa ti wà níbẹ̀ ní the next twenty minutes mo máa ti débẹ̀ alright o ṣe ọ̀rẹ́ jọ wàjámílẹ̀ níbi roundabout tó lọ sí amcruz bar yẹn lọ́dún fẹ́ pàdé. mi mọ̀ bóyá o ní three million naira tó lò. ṣòwò àwọn kọ̀wé. owó ọmọ bá wò. kí ló sọ gan. mo ní mi mọ̀ bóyá o ní three million naira tó lè yá mi mo nílò owó ṣé fifty six thousand naira tá a jọ ń gbà ní iṣẹ́ wa inú ọkọ ni àbí ẹ̀yin workers yìí kú láwọn owó kan tẹ́ ń gbà tí mi sí. Michael ṣé o ní àbò ni. ọ̀rọ̀ pé ṣé mo ní kọ́ àbí mi ò ní. iṣẹ́ customer care service tá a dúró ń ṣe yìí ibo ló fẹ́ kí n ti rí adúrú owó yẹn in fact anybody lọ́fíìsì bá rí twenty thousand naira yẹn ó yẹ kí EFCC wọ́n invite ẹ̀ fún interrogation lọ́rọ̀ kan ṣáá o. o gbọ́ nǹkan tí mo. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọdún mẹ́rin péré tí mo lò ní prison look how everything is crumbled. Eh? ẹjọ́ mi dẹ̀ ni fault mi ni torí ká ní pé mi ò lọ sí prison ni mo máa lè wà around láti mójútó life àbúrò mi at least to guide him. oh my god. this guy wetin dey talk. Eh? okay talk this one make i clap for you. olùọdún mẹ́rin péré ní minimum prison ló ń gbọ̀ báyìí kí ni kí mi wá sọ i spent nine good years in a maximum prison nine good years ni mo lò. It was hell. Hell. For a minimum prison. Brother, I'm ẹlẹ́wọ̀n gbogbo No, point prison, of... Prison no, prison. No, no, no, point of correction. Prison no be prison. Ẹlẹ́wọ̀n jura wọn lọ. Ṣé nítorí wọn kon ni kan ní honourable? Ó wá mí pé o máa compare pẹ̀lẹ́ sẹ́nẹ́tọ̀ tó ni. O jura wọn Maximum prison ò ń ṣẹgbẹ́ minimum prison. Don't say that you don't want to know what I saw, my brother. I went through hell. Ṣorí prison tí mo only the ugly and the bad ló exist in Kò sí good rara. Well, thank God for all. It was hell. It was hell. Mujaya. jẹ ìyà. Kí prison, more rí pé mo hard ìgbà tí mo wá débẹ̀ mo ti wá ráhùn tó wà harder than me thank God for the riot mm. the prison riot ìgbà tí riot yẹn ṣẹlẹ̀ èèyàn bí mi ní opportunity láti escape and some other prisoners it was hell it's all the same wow this girl is from a very rich home ah uh ah -uh, irọ́ o dáàdì gẹ́yẹ̀ ló ní private university towards wà ní Edo state yẹn yeah, they are very rich wow wow oh, oh, oh, oh, oh. this is a good job good job lele a máa ṣiṣẹ́ yìí hmm? a máa ṣiṣẹ́ okay this is it nǹkan tá a máa Hmm. rè we go for it then the catch will be 40 billion. 40 billion naira a year. So it's gonna be four men job. I did 20, 10, 10 million. Everybody, I a find way That's it. 10, 10 million, wow. I mean, mo múṣẹ́ now. What's wrong with you? Oh, múṣẹ́ kankan Information ló mú wá, information. Èmi gongo ni mo díṣẹ́ mú báyìí. Tí o bá ṣe ọ̀fun mi ò ní wá now. What's wrong with you? Show o lọ supply bọ́ni? àbí wọ́n ló máa supply àbí wọ́n ló máa supply àwọn boys tó máa lọ fún operation yìí. àwọn boys ò ṣé kò kì í ṣe àwọn boys bypass yẹn sọ. so who else Television. àwọn pirates mo fẹ́ kó lọ síṣẹ́ ni àwọn boys mi ni máa kó lọ náà àwọn vipers mi máa kó lọ àwọn tí mo wà tested and trusted àwọn ni máa kó lọ I don't want them on this job. You don't want them on this job. mi ò tẹ́ wọn lórí iṣẹ́ yìí torí pé àwọn náà ni wọ́n cause problem tábìlì mi ní pẹ̀lú wọn. Okay. Uh, if, if this will make you feel better. Mo nílò vipers, right? One of our boys kan tó wà street, tó rugged, tested and trusted. My involve Is that cool? You get one, I'll bring one. Ìwọ mẹ́yọ̀ kan wá, èmi náà máa mẹ́yọ̀ come wá. Má mú pirate wá síbi iṣẹ́ yìí. Tó bá mú pirate was in the share. yìí, kò ní funny o. Of course, you, you know what I can do. Oh, mommy, dada. dáadáa. Ṣé pirate? Oloma driver. driver and he's one of the baddest driver I've ever What is this guy even saying? Oloma driver. Ṣáwo o mọ driver ni? I need a yan tó máa driver just in case we need to escape. Almost on sọ́nà ṣáwo o mọ drive débi kó mọ drive débi. Mi sọ pé more drive but this guy will need to drive us. He is a fantastic driver. Just be sure what you are saying be sure of what you are saying. No loopholes. Okay. No problem. mighty g mighty. gbogbo yín bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n wò pé òun ràn mí ni ọkàn gbé mi gbóná ní láéláé. Ah, ọmọ i'm so happy. g mighty oh, kí ló ṣẹlẹ̀ oh, ṣé taxi ló tún wà ń sìn ìwé ah. tó bọ́lẹ̀ ní taxi. <laughs> Eh, kábùkábù tèmi lélẹ́yìí o. ó bá jẹ́ òun. ìyá ló máa ṣe. báwo ni báwo ni ẹbí I adúgbò lọ́dọọdọ. Jimite. ó pọ̀ ó pọ̀ ah no I'm so happy. kí Wow! ṣẹlẹ̀ Wow! Wow! Wow! Wow! Wow! Wow! Wow! bá dé létà bá dé létà. ṣé o sì máa ń ṣàwọn ọkọ báyìí tó máa máa lé obìnrin kiri àwọn arúgbó epo iṣẹ́ yẹn àwọn ọmọ èjù ní bàràbàrà ó jù ní bòlòbòlò. ìwọ ló jẹ́ kí n tẹ̀lé iṣẹ́ yẹn. wà á mú lọ́jọ́ mi ọ̀gá. ẹ kì í tún wá dẹ̀ mọ́ ní list mi. àwọn lè fi lẹ̀ iyọ̀ ayé gangan nìyẹn tóbi bá ti kú ní láìfẹ̀ dá láìfẹ̀ dá ò lè dùn mọ́. ó parí nìyẹn o. láìfọ̀ kúrò lè dùn mọ́ bọ́tọ́ bá wà ń bẹ ó dàbí ìgbà tí o bá kọ̀ sí ibẹ̀rẹ̀ tó wá fi iyọ̀ sí i. èyí ò pé ẹ máa dùn. àti gbogbo ẹ̀. ó ti yí ẹ ẹ ò tó máa ṣẹlẹ̀ kálẹ̀ tó sọ ẹni tìjẹ́ wa lọ gbé ẹ̀jẹ̀ àmàlà lọ́dọ̀ ìyá gọ́ọ̀ àìró àmàlà tá máa jẹ ní skul nígbà yẹn ni o aláìkè bàjẹ́ bàjẹ́. Oh, ok but um, ọ̀rọ̀ àmàlà kọ́ ni mo wá rí ẹ fún. mo ní iṣẹ́ kan fún ẹ. ló save life ẹ eh, up till now. ló ṣe ìgbẹ́ kan máa ń overrate ara yín gan kí ni máa overrate ara yín gan ṣe mo yọ ọdún tẹ fi for four years èrè àkọ́kọ́ orin mi nígboro ẹ kàn dé all of a sudden ẹ fẹ́ máa ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀ ẹ wá ẹ wá important tó yẹn o kẹ sílẹ̀kùn fún mi kẹ kí n bọ́ta kúrò nínú ibi tí mo wà ń sìn sìn kí ló dé gan-an. Ah! ẹ ṣílẹ̀kùn mo fẹ́ kúrò nínú bíbá ẹ̀ mo fẹ́ lọ sílé mi. gbọ́dọ̀ wá sórí ẹ̀ yìí ṣé mi ló ń fọ àwọn yẹlẹ fún kí ló ń wọ́ọ̀rì ẹ̀ èmi ló ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ẹ wò mí ò ṣeré o mi ò bá ṣeré àtọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ má rò pé ó jẹrẹ lójú yìí o mo ṣeré àtọ̀ ẹ ṣílẹ̀kùn rẹ ní pọ̀ síta jẹ́rìí mi ṣe wà mo jáwèrè ju kọ́lẹ́ lérò lọ mo sọ fún yín o. badmus jù sọ ọwọ́ ẹ sílẹ̀. kémi jù sọ sílẹ̀ kì í jù sọ ilé sílẹ̀ tí bá tẹ́ẹ̀bà ṣílẹ̀kùn fún mi kò sí bàbá ńlá kó èèyàn tó lè gbà sọ ìlọrin ẹ ṣílẹ̀kùn fún mi ẹ kí n fọ ẹ wo bí ọba yín ṣe rere o ó jọ eré lójú yín àbí ẹ ṣé ní bẹ́ẹ̀ ṣe ń ga ìbẹ́ ṣe wà yìí tí bá yìí ti ilẹ̀ kọ̀ ẹ máa wálẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ ṣílẹ̀kùn fún mi sí kẹ ẹ rí bọ́sítà kúrò nínú prison fún wa kí ló ṣẹlẹ̀ lọ. Badmus drop the song right now. ibi drop song kankan kò lè sí kọ́ ló fẹ́ ṣẹlẹ̀ níbàá ẹ ṣílẹ̀kùn fún mi máa ní ẹkún òyìnbó sọ fún ẹ̀ máa rí ìtẹ́ o mo mo sọ o ìkọ́tẹ́ ìlérò kan ló máa ṣẹlẹ̀ o mo sọ fún yín hello daddy. Adejoke. Sir, ẹ káàsán sir. Been trying to reach you all night. Number ò Oh, I'm so sorry, sir. We had so many things to attend to at the hospital. Mo busy gan. Ẹ má bínú. Mo ti sọ fún ẹ. Hire a personal assistant. In instances like this, ó máa máa bẹ́ẹ̀ answer calls any now. Daddy, I am fine. Me need assistance. Um, ṣé o ti wá wà nílé báyìí? No, sir. Mo wà lọ́nà. Mo wà nú mọ́tò. Oh, okay. Maybe I'll call you back. Oh, then. Oh, no. Ẹ ní láti pè mí padà. Mo ti park already, so we can talk. Hmm. Rose. Daddy. Ah. Why do I feel like I know what you're about to say? O lè continue letting máa live by now. Eh? You are an elite. Kò pọ́n èmi gan lé as a minister wípé ọmọ mi ń ṣiṣẹ́ public hospital when you can afford to own chains of hospitals yourself? Daddy, I have told you so many times. This is not about you or about me or about money. This is about the people. What is wrong with working in a public place? Kò sí nǹkan Public hospital mo ti lè rí àwọn èèyàn, mo need. What I'm all about is saving lives. Ìyẹn ló ṣe I am a doctor. even tabani 10 hospitals gan mo ṣì máa public hospital that is all i'm about dad. hello dad. Um, George, I did your n pè i have to attend to the president. oh okay sir so we'll talk later love you bye. love you. <laughs> that day this man can stress me. Mm-hmm. ẹ kú jókòó ṣé ẹ okay um, uncle Michael gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ ní láti máa check ara yín from time to time iṣẹ́ wa important but health ah kò yẹ kéèyàn máa fi health Joko. health wa very very important health is well so ah <laughs> ṣe tẹ́mi bá wà lèèyàn lè ṣe gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe láyé so ó ṣe kókó gan ó ṣe pàtàkì. all right a máa máa ríra later next appointment yín ẹ má miss ẹ o. Ah. kí ló ga. introduce is that not your brother. Ah, brother wo ṣé mo sọ fẹ́ pé mo ní brothers anywhere èmi nìkan làwọn parents mi bí náà o. Oh yeah and that is why tó fi máa ń kẹ́ mi lójú kẹ́ mi nímú wọ́n máa ń gbé mi bí ẹyin yeah wọn wà comfortable pé mo ń ṣiṣẹ́ bíbá ikọ̀. ṣáwọn wá nìyẹn. àwọn wò. má pretend làwọn mọ nǹkan tí mò ń sọ ṣáwọn ṣáwọn ló sì lọ mo rẹ́ni tó sìn náà. jọ kí ló kọ́ ìpẹ́lẹ̀ yàn tí mo sì lọ. mi ì mọ àwọn tó ń sọ. <laughs> padà aláfiṣe. Hmm. kí ló dé tẹ gbà mí bẹ́ẹ̀. tí mo gbọ́ bò. kí lẹ́yìn ṣe ń bí. ibu ṣé wúlà burú obìnrin lọ dandan tó bá ẹ ó sì kúkú wò ló nana wò wò wò wò wò sọ tinú ẹ. náà mo kàn sọ fún Rose àwọn nǹkan tá a fẹ́ ṣe ni. kí ni kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe táwo mọ̀ ó jẹ́jẹ́ wà bùn kan dá sọrú ọ. ọ̀bùn kí ni. onífẹ̀ẹ́ yìí ò sì lè sọ fún un sọ pé ọbọ ó ti bọ̀ pa ọlọ́ta bí àgbàdo. so sista hmm? ẹ mọ̀ pé mo love Rose. Hmm. kí ni bàjẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yà ṣé gba wa kílínà pátápátá àtàwọn nọ́ọ̀sì gbogbo ọ̀nà mọ̀ pé o nífẹ̀ẹ́ sí wo ṣé mọ́tàn sàn pé awúráwo làwa méjèèjì nípasẹ̀ rẹ mo sì fi délé iṣẹ́ yìí ṣe nǹkan kan wà mọ́ ṣọ́ tí ìnà ẹ̀ mọ̀ ni. sista kò sí nǹkan kan ah. tó ṣe mí. mẹ́wàá sí ọ́ bọ́dé mẹ́wàá ti sí ọ́. ẹ̀mí pé everybody tó wà níbí ló mọ̀ pé mo love Rose. pátápátá ó gbé. ẹ mọ kí wọn ló ń ṣe Rose fún rẹ tí ò mọ̀ pé mo love òun gba tí gbogbo èèyàn mọ̀. o lè mọ̀ torí pé àtùpà tó rí n kìí dàn rí ìdá ló gbé súnmọ́ ó sọ wọn pé àìsí rí i'm losing you ó sì gbà síbẹ̀ ó gbé bó ṣe sọ fún mi. bàjẹ́ ẹ kó sọ fún pé o lọ́ọ̀sì rẹ̀ pé fẹ́ pé o nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. ṣé bóun lẹ́yìn mọ̀ tẹ sọ síta ẹ̀kọ́ ló jẹ́ kó jẹ́ pé ó ṣe máa tún pé kí n tún ṣe máa sọ fún wa i love you o ó kó náà ti mọ̀ kí má tún máa stress ah, ara oh, mi. ooo màláìka káì káì màláìka. káì màláìka. sọmọ kí màláìka kan ni wọ́n láyé ara rẹ̀ bá màláìka rose sọ̀rọ̀ yóò sì jọ yóò sì dọ̀dọ̀ ẹ̀nà bá ṣe wà iye kan alábàáwọn kan kò ju mẹ́ta lọ bẹ́ẹ̀ ni àwa ara wa ríra wa bó sì mọ́ ti ń sọ bá sọ̀rọ̀ bá fà rẹ̀ ní gbólóhùn yóò sì fọ́ rí. Ah, ok ok láti ṣe mímọ àti ṣe. káàsà blansa káàsà blansa. kí ló ń ṣe yín. Ah, gbaramba fi bọ̀ nígbàdé bá ń ṣe kínní tó máa ń kọjú sájà tí wọ́n kẹ́yìn sájà ní ìsìnkú ẹ̀ ní padà pè wá mọ́. atọ́ kokoko. ẹ má bẹ́ẹ̀ nìkan kan discuss kan tèmi àti yín sọ o. bí ìpìlẹ̀ discuss ẹ̀fẹ̀ lè kẹ̀kẹ́ gbé wọn náà mọ̀ pé ọ̀fọ́ ah, fún bá sọ̀rọ̀ kó yẹ ká mọ̀ ká ṣe wẹ́dì lò. Jimmy the time of eight one oh seven. Casablanca. Jimmy Ray, pàdé ènìyàn tó jókòó síbẹ̀, Abe lorúkọ òun. The driver I, I told you about. Then Jimmy, this is my own boy Ọ̀túnba. Hi Ọ̀túnba, but kàkà, kí la ní èdè gbogbo àwọn gbogbo àwọn àpọ̀ntì? Wọ́n sọ̀rọ̀ sùgbọ́n question ló ń béèrè lọ́wọ́ question burúkú ló ń béèrè lọ́wọ́ kí la ní ìdìbò fún wa? for protection of course self defence kí di tún fẹ́ ẹ eh, but àti sọ pé operation yóò ní wà bloody now kí need ẹ why are you sounding like this operation yóò ní wà bloody how ẹ develop kidnapping. èèyàn ẹ ní defend ara yín what if something comes up there ṣé ọwọ́ báyìí la máa fẹ́ wá fi ìbọn ni àbí báyìí la máa fi lọ fún operation ni. guy calm down mark thirteen thirty three take heed be on guard be on alert for you do not know when the time will come bible ló sọ bẹ́ẹ̀ kò ń ṣe mí. kàkà ah, ah. eh. plan wa kọ́ lélẹ́yìn why, why are you sounding like this Dodo why are you sounding like this plan will change mo sọ fún ẹ first time to gbéṣẹ́ ìwà bá mi mo sọ fún ẹ pé informant ni ẹ èmi mo gbéṣẹ́ sórí tébùrù èmi dẹni mo ẹ eh, dissect ẹ mo dẹni nǹkan tó máa ṣe listen the plan is still the plan a máa pick ẹni tá a fẹ́ pick a bá immediately we drive down to Lokoja mo ní safe place a máa fi sí Lokoja by the time tó máa fi sanwó tá a fẹ́ gbà ransom á dẹ̀ pín owó wa everybody á dẹ̀ lọ́nlọ́ ẹ̀ it's still the plans kò change. I want to go too. Ah, ta say. láṣẹ ni. Get inside. I want to I want to go with you guys. Badmus, wọ inú ilé lọ. Ẹ̀gbọ́n, mo fẹ́ lọ pẹ̀lú wọn sẹ́ẹ̀, mo fẹ́ lọ mo fẹ́ lọ ọ́sùn pẹ̀lú yín. I mean ṣebẹ́yìn lẹ sọ pé ẹ fẹ́ ẹ fẹ́ rán mi travel àbí ṣebí owó náà lẹ fẹ́ lọ ṣiṣẹ́ tẹ fẹ́ lọ pa i want to go ẹ jẹ́ kí n lọ fọwọ́ ara mi ṣiṣẹ́ owó yẹn kí n fi rán ara mi travel i want to make the money by myself. but not this way. listen listen eh. relax ah. say listen. filẹ̀ na. that's the spirit of a viper tó bá lóun fẹ́ lọ jẹ́ kó lọ dà why you sounding like. kàkà stay out of this get inside son am not your son lover. Kí ló ṣe yín náà? Kí ló ṣe yín náà? Mo máa sọ fún yín pé máa lo àwọn láńgbèjì àwọn yẹn bá mi sọ̀rọ̀ mọ̀. Ṣé mo jọ́mọdé ni? Mo ń ṣọmọ kékeré ẹ̀gbọ́n. That's the spirit of a viper. Who get jẹ́ kó hustle. Kaka stay out of this. Wà ṣe fẹ́ máa dà wá Ẹ fẹ́ sọ ní family issue ni. Kí ló dé? Kí ló ṣe yín náà? Ẹ bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. Bad boss wọnú ilé yẹn lọ. ẹ wo ẹ̀gbọ́n kò lè tó bá jẹ́ pé ẹ fi kẹ́yìn tẹ̀lé yín kò sí wàhálà it's fine má tẹ̀lé kápánbà. Um, ladies and gentlemen tí o bá tẹ̀ sóbìnrin láàrin wa I respect obìnrin nítorí obìnrin lẹ́yìn tá fẹ́ lọ kí n dà at this point the ransom just went up from forty million it is now fifty million we split the money ten ten million no problem that's what's up welcome. àárọ̀ ògùn náà ni ṣe. ó <laughs> in fact me lè wait láti. Auntie Rose ah, ah. àǹtí táwa ṣé wà. Aduke. kí lẹ wá ṣe ń bi ṣe ṣe online duty ni. irọ́ in the láìtì You must sáré wá draw from fẹ́ nìkan ni mò ń oh okay Kenny, nice time ó dẹ̀ buhari ra lọ́la. kò yes lélẹ̀ tó ń sin mi lọ sí di mọ́tò yìí ṣó fẹ́ fún mi lówó ni. Ah, mo kàn láìkí nǹkan máa wà kọ́ńpì ẹ náà ni ẹ̀wọ̀n oníjẹ́ mo fẹ́ fún ẹ lówó. kọ́ńpì mi. ẹ nà ó. kí ló dé. mo fẹ́ sọ nǹkan ni bọ̀ mo máa sọ ṣá. Ah. kí ló fẹ́ sọ tó lè sọ nsìn. Eh, kò tí ìyá mo máa sọ mo máa sọ kí ló dé tó ń wò mí bẹ́ẹ̀. ṣebí ìwọ náà wò mí wo ìwọ ló mọ̀ mú ń lọ léjà rẹ̀. Eh, eh, ṣé bó ṣe máa yà lọ jẹun. yes mi lè miss dinner mi now hmm, and kí ló dé tó béèrè ṣó fẹ́ sóúnjẹ fún mi. no but mo ṣì lè sóúnjẹ fún ẹ náà. <laughs> nígbà wo. one day now. one day let's see what will happen. Yeah. Yeah. okay. all right. i see ya. take care. yep. okay. Yeah. <laughs> kí ló máa ń ṣe yín náà wọ́n sọ fún yẹn kan yọjú ẹ̀ yọjú ẹ̀ ti dúró sójú kan kí ló ń ṣe yín ẹ gbé kinní wá jàre ẹ bá mi gbé náà nà ó ẹ bá mi gbé e. bó ṣe kò tí fọ́n tẹ́ra ṣé kò ṣàwọn ju owó tí mo fún yín lọ. <laughs> kò wọ́n pọ̀ kódà gan-an ṣéǹjì kù ṣéǹjì kù. olùwàṣọ ẹ keep change yẹn ẹ bá mi gbé. kí n keep ṣéǹjì kìnnì ló ń ṣéǹjì ọ̀hún tá à ń sọ seventeen naira tó wà nù. <laughs> ẹ lè change so seventeen naira ò kí ń ṣòwò. sófólì ni. ṣó. mo ní sófólì nígbà tí mo ní tó ń rẹ́rìn mo ti gbẹ má wọrí màá fún yín lówó sí. mi ò lọ wọrí fún mi ní ìsìn ní ìgbà tó bá dé. stop now màá fún yín jàre má ṣòwò sí i. kí ló wá tẹ́lẹ̀ ṣé tá à ń gbéyàwó bá máa ń ga àwọn. Hello? I like you. So, I like it. Yeah, no. Ọlọ́run ti ẹ ṣe àmọ́ léè tó fẹ́ toast obìnrin tí gbogbo paparazzi wá pọ̀ báyìí tó bá fẹ́ wá ṣe wedding gangan kọ́ àbí kó tẹ̀ pé o tẹ̀ tẹ̀ wá fẹ́ra yín àbí kankan fẹ́ dà yín kankan pé ẹ fẹ́ gbà làǹbà fi bọ̀ ṣé ò ní mọ̀ pé nǹkan wá bọ̀ ṣé báyìí. káyìn náà òun náà pè yàn kó wá bá wọn ṣe. lana fẹ́ toast Dr. Rose Will you keep quiet? Are you okay? wàá sọ̀rọ̀ ń sìn òun gbẹnu òun gbẹnu ẹ̀ sí. mọ wulẹ̀ di bọ́tà ni àmọ́ kó o pò láìkì ẹ̀ jẹ́wọ́ bùkàn dá sọ̀rọ̀ gbé ẹ̀ lọ́mọ̀ pò onífẹ̀ẹ́ sí jẹ́wọ́ bùkàn dá sọ̀rọ̀ ẹ̀ mi ò tiẹ̀ wá mọ irú ọkùnrin tó jẹ́ gan tó ní lè bóbìnrin sọ̀rọ̀ fúnra rẹ̀ ah, ah, ọkùnrin ni ọmọ. mo fẹ́ lọ bá sọ̀rọ̀ fúnra mi náà lélẹ̀ ṣe ti rasta nìyẹn so ẹ má fẹjọ́ disturb mi ẹ bá mọ̀ pé mo láìkẹ́ ẹ̀mọ́ náà nìyẹn òun tí ò dẹ̀ tí mọ̀ pé mo láìkọ̀ wọ́n jẹ́ kí n lọ bá kí n lọ explain ara mi fún un. wá wà àtijọ́ ẹ̀ yóò yóò bá fọgbọ́n ọdún pilẹ̀ ìwé nílò ló tó fẹ́ jàjà wọ́n àtijọ́ tó ti máa ń ṣe bí tẹ́lẹ̀ a ní òsàn tó sọ ẹni alikú àṣẹ àbúrò rẹ Tóyìn àbúrò fẹ̀ kan sọ fún Tóyìn gbọ̀ngàn tó sì tó ròhun ẹnu ẹ̀ ṣáṣákáṣáká. ṣé mo rẹ́yìn sí pé kẹ́ bá mi tó sẹ̀ ẹ lè change ẹ wẹ má fẹjọ disturb mi. bí yàrá ti change ó ti kú nù. ẹ jẹ́ kí n lè tẹ̀lé ọdún òde because ó sì máa lọ jẹun so bàtà tó wà máa fi jẹun tán so màá lè á lè bà mí lè máa. ọwọ́ àdúró òde tí ó fi jẹun tán kò bá sì sọ̀lá náà ló dáa ah, ọmọ tó yẹ ògùn ọmọ sí o ee pẹ̀lẹ́. ǹgbọ́n tẹ́ ń sọ̀rọ̀ change lẹ́kọ̀ọ́ mm. ẹ̀ ń ṣe mi mo ní kí wọ́n gba ṣe ẹ̀kọ́ tébù ni ṣé seventy naira lówó ebo gbogbo ṣòwò kíntàkó nígbà tó fún mi pé òun tó sọ fún tó ń sọ ní ìsìn pé òun ó fún mi lówó sí i kì í fún mi ìsìn lé fi seventy naira ọwọ́ mi lẹ̀. ó má ṣàti fún mi ẹ má gbàgbé ṣé èdè. ṣé àkọ tébù ni. ẹ ẹ báwo lè lọ́wọ́ nínú. ọwọ́ mi. ẹ ṣe ti rìn tí bẹ́tà mi sí. ẹ kí n tu ọ kí ṣe kí mo fi lọ níjọ́ nígbà tó ti tó ti wà báyìí sọ́wọ́ béèrè tẹ́lẹ̀ tí bá ṣàbòsí tó fẹ́ ṣe gbèsè tó lè ṣe kí n lè fún ọ lówó bá fún ọ lówó bàbá sìn tí mo dẹ̀ ní kí n tẹ̀ ṣó kí ẹ̀ pé. abẹ́ kẹrin pìpì fálànà. owó yẹn ò dùn wọn o wọ́n rò pé mi ò wọ́n kàn pretend lásán ni. gáàsì la máa ṣe ọ̀gbẹ́ni pẹ̀lú sọ jáde nígbà tó mọ̀ kó o mọ̀ bọ́yìn kí ló tó yìnbọn ẹwẹ ẹwẹ ẹwẹ máa kàdà aláàmú once final loss life goes on you ṣẹlẹ̀ ìbá kú o jábọ́ fún life o. ọtúbà it's okay it's okay ọtúbà wa tábí ẹmí lè wọlé ẹmí wọlé. olú kọ́ mi. hey guys calm down calm down kò sí kò tó ma ṣàbúrò ẹ̀ ṣé o ń gbọ́ mi listen listen to me tí o lè get up spirit omi towel gin anything bẹ́ẹ̀ sáré mu wá sáré mu wá immediately immediately. yẹn farabalẹ̀ vipers don give up okay nothing do you you're a viper okay. okay relax that's good. àtúwà. jọ ẹ ràn mí lọ́wọ́ please. mi ò kí ń ṣẹ́gbọ̀n I am a kidnapper ajínigbé ni mi ṣùgbọ́n máa pè mí lẹ́gbọ́n mọ́ ok. but you're not a bad person èèyàn gidi nìyí ah. yes I can see it ẹ yàtọ̀ sáwọn tó kù ẹ jọ̀ọ́. ṣé o gbọ́ ọkọ tí mo sọ tán sí mi mo ní ajínigbé ni mí báwo la ajínigbé ṣe máa jẹ́ good person i'm not a good person i am a good number. nice one ọtúnba ọmọkàn tó máa ṣẹlẹ̀ ẹ èmi máa dẹ́sẹ̀ mu wọ́n wàá try láti di owó ẹ̀ mọ̀ ọtúnba the spirit sickness kò fi pressure lórí wound yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ wọ́n á mú dà drop this thing my friend lọ́dọ̀ owó ẹ̀ Tuba, wọ́n ti spirit mi tó wà yìí kò dẹ̀ dọ̀gbọ́ ẹ̀ wọ́n ní kò dìbò mo ní kò hàn yẹ. Spirit spirit mi ti ní yẹn. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! ọdún ọdún. Filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ. Ara ẹ ti ya, ara ẹ ti ya, ara ẹ ti ya. Ẹ filẹ̀, ẹ má wọrí. Ara ẹ ti ya bẹ́ẹ̀. Ara ẹ ti ya, kò ti calm down o ti calm down that's it ilẹ̀ ara ẹ̀ ti yá ara ẹ̀ ti yá. tẹ̀gílógún I'm ẹ ká I'm lọ a máa lọ lọ́kọjà náà. lọ síbo. a lọ sí lọ́kọjà ni ẹja gbé tìbí a gbọ́dọ̀ mú ìfúlálẹ̀ yìí ẹja gbé níta fẹ́ gbé ká máa lọ sí lọ́kọjà ká dẹ̀gbára sọ̀ ká gbowó. ẹjọ́ ẹjọ́ gbogbo nǹkan tó precious sí i láyé ni mo fi bẹ̀ ẹ́. lọ́kùlọ́kùlọ́kù. please mo máa bẹ mi mọ ṣùgbọ́n láàrin gbogbo àwa tá a wà bíbá yìí èyí lọ fèsì mi kéré jù láàrin wọn so mi ò ní nǹkan kan tí mo lè ṣe all we want is ransom okay. Why you crying? Ṣàánú ẹni. Kí la ṣe fún tó fi ń I have a baby. Mo ti I'm a single mom. Èmi ni konde ni mo ń tọ́jú ọmọ mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́. Mo ti bímọ. Dáde mo náà mo ń tọ́jú mi ah anyway there's nothing I can do sí kòkó tí mo lè ṣe ṣorí kidnapping Only stages stage tá a wáyé òun níbi tí a the next stage I'm wọ́n máa pín àwọn èèyàn àdébẹ̀rẹ̀ fún lásán song, bá ti song. everybody I'm about to títí ẹ lọ ṣùgbọ́n. Stop crying, stop mi ò lè relax àbúrò mi ń kú lọ oníkà máa lọ́kọjà tó bá jẹ́ àbúrò ti tiẹ̀ nìkan tó bá jẹ́ ọmọ ìjà ẹ̀ ló ń kú lọ báyìí bí wọ́n ti fẹ́ sọ pé ìjà kan lọ́kọjà. ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ni mo jà náírà mo fẹ́ lè balẹ̀ jẹ́ tó jẹ́ náà. that's all i need. a ní plans ẹ̀ka alẹ́ ìta bá ti yé ẹ̀ka gbé ẹ̀ka adopt adé máa mú ìlú mi adé máa lọ́kọjà tàbá ti gbowó wa adé pin oníkálukú adé lọ́lẹ̀ plans láyé ń ah, fẹ́ níṣẹ́ ni wàá kọ̀rọ̀ jẹ́ láti nígbà tó gbọ́dọ̀ jọ ìwà o ti kọ́ tó ṣẹlẹ̀ sínsìn. olórí burúkú ni ẹni. o ti kọ́ tó ṣẹlẹ̀ sínsìn. èmi mo ní gani family problem ni. òye mi o àbí wèrè ni ẹ. kàkà màá wojú ẹ. tó bá tún náwó màá pàbúrò ẹ. kàkà màá wojú ẹ. wàá ní kó tún bá fọ́gò lórí àbúrò àbí wèrè ni ẹ. ọlọ́run ti pàbúrò ẹ sì sí ni. now listen to me listen listen listen. ẹ̀yin méjèèjì á kún fún mi. máa gbọ́ owó èmi ọlọ́run owó gan. kí ló ń ṣe yín. ìtọ́lọ́wọ́ pàjá ẹ̀ olópàjá ìtòrí owó ó pàjẹ́ àti ẹ̀ torí owó tani guys ṣé tó dàbẹ̀ ṣe rẹ. ẹjọ ẹjọ ẹjọ ẹ kàmdà ẹjọ àbúrò mi lè ẹjọ ẹ má jù. ẹ máa ràn wọ́n dẹ̀ máa ràn ṣe fún family ẹ̀ ti ní. ẹ àbúrò mi tó fẹ́ ṣe wedding next week inú owó ransom gbàgbẹ́ gbà yìí ni mo ti bẹ́ẹ̀ pè máa fún ni mo bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lọ́wọ́ igi ni gan. ọ̀gbẹ́ni gbariwo ẹni tó máa kú ló máa kú ẹni tó máa kú ló máa kú o èmi ah, fẹ́ gbowó o. o máa ń disappoint me. àbúrò ẹ ọmọ sísè lẹ́bi tẹ̀yà àbúrò ẹ ọmọdé ni kò tí ì ní family tó bá gba ransom tó bá ní kò ṣe bẹ́rẹ̀ o lè lọ́jú five hundred thousand. o kí ló fẹ́ fi ṣe ẹ tún lówó. kàkà kàkà ẹjọ ẹjọ ẹ ṣe bẹ́rẹ̀ ẹjọ ẹ má jẹ́ kó kú ẹjọ ẹ má jẹ́ kó kú ẹ ṣàánú mi nǹkan ẹ̀kọ́ tó kù fún mi nǹkan ẹ̀kọ́ tó kù fún mi rè ẹjọ ètò ẹ̀kọ́ yẹn ṣe kó wàhálà yìí tó bá kún sí ni kò sí ìtumọ̀ ọkọ̀ tó mọ̀ ojú. dàgbẹ́ ni wẹ̀dẹ̀ tó ń fọ́ dáadáa jáde à má fọ́ jáde à. àwọn ọmọ ọsẹ pé pẹ̀lẹ́ wàá sunkún wọn ló bá tún sọ pẹ̀lẹ́ fúnra ẹ. wàá ẹ ṣòro kò dà kí lè fi pàdé ṣe é sí kí lè má ṣe é. Otuba. Eh? Ali, Ali, Billy, no hospital see. Otuba, you know wetin dey try talk. Jẹ́ sọ fún ẹ, make I tell you, tóun bá tiẹ̀ sọ máa sọ fún ẹ. Nǹkan tóun tí aláàdì sọ ni pé ọmọ ẹgbẹ́ gẹ̀yìn torí pé ó jẹ́ dókítọ̀. Kà pé dókítọ̀ wa kó wá tí tàbúrò tiẹ̀. Nǹkan tóun tí aláàdì sọ, àbí nǹkan tóun tí aláàdì sọ kọ́ nìyẹn. Ọmọ dókítọ̀ yẹn. Mo sọ fún ẹ. Lọ́wọ́ yìí, ẹ ibi tó bá wà ẹjọ ẹgbẹ wa kó wá treat ọmọdé kó gbọ́dọ̀. ẹ kò ní iṣẹ́ bí. ẹ eh, eh, kò má ta kò má ta she is a professional doctor she can do something with it. Ah. ẹjọ. ó ga ọ. Oh, kaka, Kaka, please do something ẹ má jẹ́ kó mọ̀ tí ìtumọ̀ ìwọ ọmọ fẹ́ kó take decision Kaka, tó Kaka, ti sọ ni. Kaka, ẹ jọ. kàkà lẹ́jà bí i kàkà tó ń pè mí sí wọn máa máa fi mí wé kàkà tó gbá bọ̀ tó lówó ṣé mi lówó ni ó dà pé orúkọ yẹn máa change orúkọ yẹn kan ti kó báyọ̀ jù jà mí. kọ́lẹ̀ kọ́lẹ̀ ṣọmọ gbọ́ ọ̀nà kọ́ọ̀tù kan tó ṣẹlẹ̀ ṣọmọ gbọ́ ọ̀nà kọ́ọ̀tù tó ṣẹlẹ̀. check it kí lálẹ́ ṣe é sí kí lẹ ṣe fún wọn. ta ṣe fún. ṣé ẹ ti lògùn fún wọn ni or what. èmi máa kàn do gógóró sí lára màá ní. first aid la fún. Ah, gógóró kẹ fíyàn bó ń lose blood no you can't do that. kí la máa wá ṣe é sìn. tàbá tètè attend sí wọn wọn máa kú. ní sùúrù wèrè tó mẹnu jẹjọ. wọ́n ti lose ẹ̀jẹ̀ gan wọ́n ṣe wáyé o. àbí àwọn kí la máa ní gangan. ẹ̀jẹ̀ àti drip. ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ sọ. má dá lóhun oníkanra ni bó ṣe máa ń ṣe nù. thank you èmi àti atẹlẹ dókítà lọ gẹẹtì wọn kìíní yẹn ọtúnba wà pẹ̀lú ẹ stay behind any yigi yaga you know what to do doctor after you. okay. Sarah jọ Dr. Rose ṣì wà bẹ́ẹ̀ ni. Ah rárá sá o, ó ti ṣe díẹ̀ tán ti kúrò lọ́sibítù. O ṣọ. Bẹ́ẹ̀ ni sá. Wọn ò dìbò sílé. Ah, ilẹ̀ dẹ̀ ti wá ṣù, wọ́n ti kúrò lọ́sibítù ti pẹ́. Okay sá, àwọn náà dẹ̀ náà wọlé bọ̀ yìí o, ṣé kí n gbé fóònù fún wọn kí bá wọn sọ̀rọ̀? Ara má gbé fóònù, má gbé fún àwọn. Okay sá, welcome oh, How are you? Fine ma. Dr. Rose, ah, ẹ tún padà ní bẹ́ẹ̀ni mo ní emergency pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n mi kan. o ọmọ náà dà. Um, bímọ ẹ. ó wà lábúlé ẹ á wò pé ká lè save life ká kó wá sí hospital ká wá kó ní treat mr mani láti fi save life. bẹ́ẹ̀ni two pints of blood pẹ̀lú two fluid zero point nine normal saline. ok ẹ jẹ́ kí n máa yín kí n jẹ́ pẹ̀lú inú ẹ̀jọ̀ àwọn onílé ìlú tẹ̀lé wa lọ. dókítà ni mi náà dókítà dókítà My pleasure meeting you. Yeah, that's my brother. His okay. name is Mike Obaseke. Mike Obaseki. Nice to meet you. Uh, I'm a professional engineer. Uh, that's good. Nice to meet you. Pleasure, pleasure to meet you. But I will need it to be one. It's okay. It's yeah. okay. Yeah. Welcome in. Oh, yeah. Uh, doctor. Dr. Rose. Mm -hmm. kò sọ̀rọ̀ streets, ta ló gbé my parents. your parents I'm òbí ẹ̀ wàhálà ẹ̀ wọ́n á sáré wọ́n á sá eré sórí street tẹ́ gbé yẹn ẹ kéré yẹn tó bẹ̀rẹ̀ one, fẹ́ use your discretion use your discretion. Eh? -huh. ta ló ń is grade school nìbàdàn. àbúrò mi. àbúrò ẹ very beautiful girl use your discretion ìmọ̀ àti mo fi sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀ ẹ̀ mo fẹ́ jẹ́ kó mọ̀ pé everything nípa family ẹ̀ pátápátá ni mo mọ̀ mo bá fẹ́ play smart lẹ́sẹ̀ lọ́bẹ̀ ẹ̀ mo fẹ́ play smart move kan máa wipe out generation ni máa pa òun àbí ká tó sáré street lọ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ gbé eré yẹn gbòó tẹ̀lé bẹ̀rẹ̀ ilé máa wó pa wọn ni mo sọ bẹ́ẹ̀ try me na sọ you, Doctor Rose Doctor Rose I told you everything right mo ṣe jẹ́ doctor mo ṣe jẹ́ doctor the only difference ni pé doctor ti máa save life doctor ti máa take life bẹ̀sẹ̀ ń ṣe operation everything èmi náà máa ń dá ẹsẹ̀ tí máa ń géyàn ní máa ń pin máa pin you understand if you try anything funny ah the wages of sin is death bible ló sọ bẹ́ẹ̀ òun kọ́ mo sọ ẹ má ṣe o ẹ má ṣe o àmì sunkún family member o àmì sunkún family member o àkóbá àdábàwà nírí o in Jesus mighty name I pray o. Oh. amen. bẹ́ẹ̀ get it. move ah cross get out. And I was well done, oh. Well done, yeah. doctor ah, ó rẹ̀ mí díẹ̀. oh sorry. bẹ́ẹ̀ni so mo fẹ́ relax ní office tí ẹ máa fi bá mi get àwọn kìnìún yẹn ready. ok but ẹ̀gbọ́n yín wà ní lobby ṣé mo lè sọ fún wọn pé wà níbí. um no mi ì fẹ́ kọ́ mọ̀ pé a ti kúrò ní lab. ok bẹ́ẹ̀ni èmi àti doctor. bọ́lájì. Um, bọ́lájì yes ok. a fẹ́ sọ̀rọ̀. all right well anyway èmi náà um, office mi ni mò ń lọ náà mi ò padà sí reception. ok ok thank, you, so much. ẹ ṣé tó bá ti ready ẹ jẹ́ kí n mọ̀. ok ẹ ṣé. Professor. Ah, um, calm down. You're saying, um, actually, Mokonfe ka sorrow dear. Mo ya wẹ̀rẹ̀ bọ́mọ sọ́rọ̀ ìwọ̀n kí n gbélé ṣèbí tí ò di. Ó ṣe pé ọkọ̀ tó wọ́n sọ lẹ́kọ̀ọ́ pé kí n má fọkọ̀ tó bá tó bá fọkọ̀ ọ máa gbogbo parents mi. No no no no no. Yóò ti fẹ́ kí n lose àwọn parents mi. He was just bluffing. No. Look look at me. Nǹkan tí wọ́n ní ká wá ṣe mi báyìí, ó ní ká jẹ́ kó ṣe ká ṣe. So àwọn kọ́tà kọ́ lọ fi save life ọmọlọ́mọdá. Calm down. Calm down, won't get it ready. Why are you asking me to calm down? See, I know you are a good man. I can see it. You just need to calm down. Eh? See the way you're sweating. Iṣẹ́ mi eje ẹ jẹ́ kí n tọ́jú yín. Ẹ Yes. Uh, but mo ní kí n wá jókòó nǹkan tá a fi máa treat ẹ. Sit down. kiss me. Baby. Yeah. Doctor kiss me. Just sit down. Eh, eh, Ejuko. Yeah, we need to that again. Uh, she was she's. Of course. I will. Ejuko. Yeah. Sit down. Okay. Just relax. Eh, eh, relax. Eh, eh, eh. ó ti ó ti pẹ́ tí mo ti ṣe irú báyìí mm-hmm. yes and i'm ṣó lè kiss mi lẹ́ẹ̀kan sí not again ṣé lips tèmi not soft. of course very soft. thank you um, mo dé nàìjíríà kan mo rí máa yẹ bẹ́ẹ̀. okay. thank you. Yeah, yeah. ló ṣẹlẹ̀. Um, protocols ni in fact torí mo jẹ́ doctor mi báyìí náà ló fi fast báyìí. protocol rẹ̀ burúkú wo ni had to get everything everything ẹ jẹ́ àmàlò jẹ́ àmàlò. Dr. Rose. Um, Dr. Bode. Ṣé kò sí? Wọ́n rí bàjẹ́. Sorry, sorry, sorry, she can't answer that now. No, emergency. She said, we have emergency. wá ṣe ń bẹ. ah mi ò rí lè mọ̀ mo gbọ́ tí Dr. Rose ń sọ pé ọmọ ẹ̀gbọ́n wọn yìí ní emergency. kí ló ga. ta is that not your brother. Ah. brother wo ṣé mo sọ fẹ́ pé mo ní brothers anywhere èmi nìkan làwọn parents mi bí náà. Oh. yeah and that is why tán fún máa ń kẹ́ mi lójú kẹ́ mi nímú wọ́n máa ń gbé mi bí ẹyin. Ah. yeah ẹ̀gbọ́n ẹ̀. kọ́tàn sọ nìyẹn bí akẹ́dẹ̀ pè wọ́n. how possible now rose ò lè pa fún òun kò dẹ̀ ní any reason láti sọ fún mi pé òun ní flat battery ní time tá a wà yìí. ẹ bí àwọn ò lè fẹ́ kí anybody disturb wọn. jọ ìgbà tó tó dé àwọn bono wọ̀ níbí báyìí. wọ́n kọ́kọ́ lọ sí lab then after that wọ́n lọ sí ọ́fíìsì wọn náà but ẹ bèrè lọ́wọ́ dr emma cause àwọn náà. wetin happen now. mi mọ ó kàn déédéé stop náà ni. ṣọ̀gbẹ́ni báyìí. kí ló ṣẹlẹ̀. bóyá bátì ni. abátì wèrè wo mọ́tò ìtòhun tí mo wá ń bí látàárọ̀. ó pọ́sibù kó kọ́dà. ṣé bí mọ́tò ni mo wà látàárọ̀. ẹbí kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sí mọ́tò. kò ṣiṣẹ́ mọ́ ni. kò ṣiṣẹ́ how. mo tẹ rò pé bóyá bátìrì ni mo ti gbá. bẹ́ẹ̀ ni adákẹ́jà rẹ̀ ṣé kò ṣe ní ṣéǹkà tí tí ọ̀tún bá wà ní hospital ni kí ló dé ojú ọjọ́ pé tọ́ọ̀lù tẹ̀lé mọ́tò ṣiṣẹ́ mọ́. àwọn kí ló sọ yìí. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni gbẹ́ni ọ̀dọ́ kí ni ìṣẹ̀lẹ̀ ń bọ̀ fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí wa. ọtúbà it's okay many things ti ṣẹlẹ̀ lóru yìí náà kí ló ń ṣẹlẹ̀ náà gbọ́dọ̀ wà báyìí bí náà ìdọ́dán àti wà standard náà kò dé kó rí báyìí now? so what do we do. we need a mechanic i need a mechanic to máa lè jẹ kó start padà. lóru yìí ah mechanic. yes. okay Uh, uh, is right uh, i need mechanic ah dẹ̀ lè fi mọ́tò lẹ́ẹ̀mí ìwọ náà mọ gbogbo situation right now. okay so nǹkan tẹ́lẹ̀ máa suggest rẹ̀ wá lọ báyìí tó bá rẹ́ ní roadside mechanic kò gbowá síbí immediately èmi á lọ bẹ́ẹ̀ yẹn tẹ́mi bá get any mechanic máa gbowá síbí immediately then as for you you take care of the car yes. àtòun náà uh, yes. a fẹ́ gbẹ́ pa débi àrí mọ́tò mọ́ àbẹ́ make sure eyes open ọmọ kan tó wà nílẹ̀ ọmọ kan tó wà nílẹ̀ please kò sí wàhálà ìwọ náà behave nǹkan tó bá sọ fẹ́ ni kò ṣe ṣùgbọ́n mi ọtúbà move ah move. Okay. 结果。 mẹkáníìkì kankan o èdè mẹkáníìkì o kákàdà kò í dé àyè máa forí wa rúgbọ́n tó yẹ ni honestly a máa forí wa rú kúrò mí ni. kàkà kàkà sọmọ yẹn sá lọ ni. ọ̀túnba. ẹ wí tà. start mọ́tò yìí náà. Raziki. Hey. Ma move. Start moto yẹn. I'm dead, I'm dead, I'm dead. Fire! Fire! Ìwọ! o tí ì kú. ìwọ. má kú lẹ́ẹ̀dẹ̀ kú o ṣẹ̀ṣẹ̀ má kú ni. tó bá pa o mọ̀ kó tó ṣẹlẹ̀ ni ó plan pẹ̀lú idiot yìí láti gbé escape nínú ipá wa wọ́wọ́ ìwà ń fọ́ọ̀mù lọ́wọ́ boy ikú love ló máa kú ayé o ayé o. nice one nice one nice one So, gbọ́ mi nice one. Let's go. Vamos! Anda! Idiota! Oğlum bak bicho Abida. Abi, o de kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan sí. kàkà abeda. abe ti kú ṣé tí ń dún ẹni. wọ́n spanner loss ní life goes on kí ló ṣe é. abe kú kí ló pa abe. àwa la pa. kí ló dé. adé ó fẹ́ bìtúrẹ́ wa ni àdẹ̀wò ọ̀sìfìsì àwọn bàbá ẹ̀ wà àníkó lọ jókòó tí wọn. ẹ pa ọ̀rẹ́ mi kàkà ẹ pa ọ̀rẹ́ mi. ọ̀ya wèrè ni. ọ̀gbẹ́ni sọ́kà step back are you mad. ṣé ṣe ọ̀ya wèrè ni. lórí burúkú ni ẹ̀dá yìí. màá fi bọ́ fọ́ orí ẹ̀ dànù sí. ṣé ìjọ ìtẹ̀jọ náà ọ̀ya wèrè ni. sòbòtò afẹ́ pípìlẹ̀ tó yẹ kí ló bá ṣe máa pa máa pa burú ẹ máa pa gbọ́ family ẹ máa pa gbọ́ generation ẹ ó sọ fẹ́ pa ọgbọ́n kan tó sọ ó sọ pé yẹn bí tray àbọ̀mọ̀ pa plans ẹ̀ tell me ó bì tirẹ̀ wa ó fẹ́ ṣe pẹ̀lú idiot yìí. oh na lis ten jẹ́sọ fún ẹ. láti sin lọ you no be my guy lórí ọ̀túnba be my guy all man for himself ṣé o gbọ́ mi bá ṣe yamayama i blow brain my lanu i pa pa buru ẹ straight never for you You come look at me look at me shut up shut up wàá pè já di ẹ tó bá pe dáàdì ẹ tó bá gẹ̀tù sí dáàdì ẹ wà á pe mọ́mí ẹ mọ́mí ẹ wà á pe dáàdì ẹ ṣó gbá mi. it time fifty million naira ni bàbá ẹ máa fún wa cryptocurrency it is time ṣó gbá mi. tó bá fẹ́ sunkún kò sun gbogbo ẹkún tó wà lójú ẹ tó táì mú bọ́ ò ní rí ẹkún kò sun I promise you. Be careful. ilé tó ń wá aṣọ fún ajábọ̀ bíbí pa àǹsìn jẹ́ kó wá ọkọ̀ bẹ̀ wá máa dábọ̀ fún pépà. jọ̀ọ́ má bínú sí and uh, I'm so sorry for all the trauma I've caused you. mi ò kì í ṣèyàn burúkú. nítorí pé mo desperate láti raise owó kí lè fi rán àbúrò me out of this country nítorí wàhálà tó kóra ẹ̀ sí òun ló jẹ́ kí n get involved in all this I'm so sorry. Just let me go let me go ẹ fi mí sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀yìn just let me go I'm tired bá jẹ́ pé owó lẹ need I will give it to you ẹ I can assure you that everything will be okay. Mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ náà ni ni pé nínú mi ò dùn sí kan tó ń ṣẹlẹ̀. I'm very sorry. Jọ̀ọ́, mo need the forgiveness. Eh? yes, yes. Honorable Chief Obaseki, too much money. Yes. Na me, they look so. Na kidnapped your daughter, na me. Say I leave 50 million naira So, I decided to call you on video now, make you know say I no dey joke. Look me well well. If you don't provide that 50 million naira, as I tell you, I go deliver your daughter body for body bag come give you don send me address I know where you dey live already and if you think say all this thing wey dey happen for here na joke I wan make you talk to your daughter make your daughter tell you as everything dey go talk to your daddy. Daddy, daddy, do you want anything tó bá please. <laughs> swear na the last time you go hear be that. yes sir. if you like go tell police we no have to dey do our thing police are our friend we no have to pay settle am last daddy na eh, you go hear so if you don't pay that 15 million naira your time starts now. message, so it was the same message. Which kind of message? No be alert for is there, brother. Kaka. Kò wò kí ni mo léyàn send me message. Kò fẹ́ máa wo fóònù mi ni kí ló ń sọ gan-an ọ̀tún gbàgbà. Kò yé mi. Kàkà yẹ kó mo bá méjì sick lórí ọ̀rọ̀ owó. Àjọ fẹ́ràn owó ni jẹ́ kí n wò. Kò máa serious. Ah kàkà mi ò trust ìyá mi okay alert ló wọ alert ló wọ orí fóònù mi but kò ń ṣe owó tá à ń expect kò ń ṣe fifty million tí dájú ẹ fẹ́ send sí wa hundred thousand téèyàn kan jẹ mí ni ó dẹ̀ sẹ́ǹdẹ̀ sí mi kí ló wá dé. kàkà inú kọ́ ló máa fi sọ wà jẹ́ kí n rí i ni. kí fi wọ́n ẹ. jẹ. wọ́n á mọ account balance. kàkà jẹ́ kí ni owó jáde wọ́n tún ṣí ẹ. o tún kó máa yọ bọ́ sí mi. kí ló dé. o nà bọ́ sí mi. Ah, mo mọ orí tó jẹ́ gan. o trust me. mi ò trust ẹ. kàkà mi ò trust ẹ má waste time náà. ọtúbà tó bá ń sọ ọmọ títí láti pa mí torí owó wàá pa mí. má kí ló dé mo lè pàyà mi torí owó kí ló ń ṣe é túmọ̀ sí kíní fún mi kó jẹ́ kí n wo. tí wọ́n ti bí dis ó ti bí dis. má má wọrí má wọrí má wọrí ọ̀rẹ́ ó dùn mí o ó dùn mí gan. kàkà ó máa dùn ẹ́ lóòótọ́ bó yẹ kó mọ̀ pé ẹ̀jẹ̀ lójú owó. ó dùn mí àwọn táyà ìsìlẹ̀ fifty million tá a bá pín twenty five twenty five. ìyá máa bínú ìyá ká fi yẹn lẹ́bẹ̀ẹ́ máa bínú kò tọ́ síbẹ̀ má bínú ṣe tán. Ah, ó dùn mí kó má bínú ìṣẹ̀lẹ̀ ò tí kú. ẹ jọ ẹ jẹ́ ká save life ẹ̀ nìyí kó má bàa kú because ó ti lose blood gan tábà wà kẹfù ó máa kú sìn gbogbo àwọn nǹkan tá a lọ kó lọ hospital ẹ jẹ́ ká fi save life ẹ̀ ó dá mi lójú pé dádì mi máa fún yín lówó wọ́n máa send owó tẹ́ need ẹ jọ̀ọ́ because i'm a doctor ó yẹ kí n máa save life ni mi lè máa wo kéde ikú inú mi ò ní dùn sí i ẹ jọ̀ọ́. títà ni fún wa kí ló wà ṣẹlẹ̀. mi ò bá sanwó ẹ lè ṣe anything tó bá wù yín fún mi bó dá mi lójú pé dájú mi máa sanwó dájú mi máa send owó sí i tí wọn ò bá send owó sí i in the next one hour ẹ lè pa mí. i know my dad. wait mo fẹ́ gbọ́ again o ní the next one hour tí dáàdi ò bá send fifteen million tan dúró days sí wa ká ṣe kí ni. ẹ lè pa mí tí wọn bá send ẹ bẹ́ẹ̀ wọn máa send ẹ sí. ọtúbà. ya naka. congratulations. congratulations. thanks iná tí wọlé ti wọlé. o gbọ́dọ̀ ti wọlé. o ní confidence lórí dáàdi ẹ bàjẹ́. nǹkan tó yàn mú tó ẹ pa mí. ẹ eh, pa mí sí bàbá mi ò bá ṣe. ẹ ṣọ́ tún ṣọ́ ni àwọn àti dáàdi ẹ̀ ọ̀pọ̀s ah. twenty five twenty five. a ah, ṣe mọ ìbàjẹ́ alábàbà tí wàá lọ ah, bàbá àwọn ọmọ yẹn lẹ. ẹjọ ẹjẹ ká save life wọn. ó ti tó àti gbọ́ ẹ. ẹ afátẹ́gùn sí abigilá máa ṣe ti. a tún ti mú sọ̀rọ̀ báyìí owó yẹn ti wọlé ọlọ́run ọmọ ọlẹ́ ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀ sí gbọ́mọ ẹ̀jẹ̀ àtàwọn kàtàkọ́ aláàtọ̀ hospital yẹn tó wà nù mọ́tò lọ́kọ̀ wa kakò fún dókítà kó sáré ṣe nǹkan tó lè ṣe ah, ah, ah, àtúbà eh? mo máa gọ. kíniya. wọ́n tó máa ní tíráka gbọ́gbọ́lẹ̀ oh, nítorí gbogbo wàhálà tá a ti ń lọ láti gbà tá a ti kidnap dókítà àti ẹ̀rántí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti kó wọn kíní yẹn wá kó gbé mọ́tò yẹn kó gbé lọ síbi tó jìnnà kó lọ páàkì síbẹ̀ tó bá possible kó sùn. filẹ̀ ó yá. ọ̀yà yà má pẹ́ o má pẹ́ o ọmọ àwọn orí òní Freeze! This is the Nigerian police! You have been surrounded! Surrender yourself or come out with your hands on your head now! ìwọ exit mélòó ló wà nílé exit mélòó ló wà nílé There's only one way in, one way out, and the gate. Police! Àbí ìfọ̀ wọ́tẹ̀lá tẹ pé ráyé. Ẹ̀gbọ́n mi o. Ọmọ Chief Ọlọ́yẹ̀bù ọba ṣe kí wà pẹ̀lú mi bí. She's my hostage tẹ̀tẹ̀ bá bẹ́ẹ̀ kẹ́ni first entry lọ ẹ bẹ́ẹ̀ kẹ́ni first move bá pàdánù àwọn méjì kan tún wà mí tẹ bá wọlé màmá màmá pàdánù ṣé ẹ lọ lò. <laughs> mami ami ẹjọ don't shoot please. sẹ́ni <laughs> gbọ́ stand down everybody stand down. Kaka, enough of bloodshed for tonight èmi mú múṣẹ́ ìwà and the game is over àwọn ọlọ́pàá ti wà ń ta wọ́n ti surround lẹ́yìn. kò sí kan tá ṣe we need to surrender. You shut up shut up you need to surrender kò ṣe mi kàkà òmùṣẹ́ yes òmùṣẹ́ wa kò gbà àmọ́ ṣẹ́ mi ni fifty million naira is at stake here fifty million naira tí mo ti lébà fún so kémi wá give up kọ́lọ́pàá gbé mi padà sí maximum prison fifty million naira lọ so gbogbo iṣẹ́ mi ọba àlebà òbí ǹjẹ́ tí o bá fẹ́ give up o give up but right now I must collect my fifty million naira. please listen to me, ẹjọ àwọn ọlọ́pàá ti wà níbà ẹ Let's surrender for wọn let's save this man. are you crazy. someone is dying here. will you shut up ìwọ ni cause gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣo ti save life ara ẹ ṣo ti save life ara ẹ tó fẹ́ save life ara ẹ obìnrin náà listen to me gbogbo nǹkan to ṣẹlẹ̀ yìí ìwọ ni cause ẹ o bad luck everything about this bad luck bad compatibility and life one change many people have died because of you your baby father go dey drop fifty million naira 150 million naira you will die i will kill you i will kill everybody here i will kill everybody in my family. <laughs> Ah! please. ẹ jọ̀ọ́ ẹ má yìnbọn ẹ má yìnbọn èmi lọmọ honourable Obaseki Dr. Rose sherry man tó wà níbí báyìí àwọn náà kidnap gbogbo wa and this man here who need medical attention ẹ jọ̀ọ́. okay okay yes ìwọ lọ fún mi dúró síbẹ̀ náà. Where are the twin? Yes, yes, yes.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 ó dáa lágọ̀ọ́ ara ẹ̀. wàá bá wọn lọ ṣàgùnbánirọ̀ yìí kò ní í ṣe yẹn. àríkẹ́ ti ọmọ mi lọ́wọ́. mọ́mí ká máa sí dáàdì. ibi tí igi ọsàn bá wà lọ́wọ́ aráyé ti ń lànà lọ́ba olúwa dé ká láàánú mi lànà bá mi. má gbóhun sí mi lára náà. báwo ló pe ọ̀sẹ̀ nípa latitude ìwọ náà wò bó ṣe múra wò bó ṣe rí wọ́n máa jókòó sílé wa kú jókòó wa bí ẹ̀pẹ̀tẹ̀ wa múra bí ìyá arúgbó. ebi mi ìnáni tí mo fẹ́ impress mo ti wà lé ọkọ mi ọkọ mi ti rí everything kò sí kan kí ló ti fẹ́ máa impress ẹ̀ fún. ṣé nígbà tá a wọlé adágbére fún ẹ so kí ló dé tá a ṣe máa máa dágbére fún ẹ nígbà tá a ń jáde bó ṣe fine tí wọ́n gan bá wọlé you know that it's so it's so beautiful compare this to what you're wearing like ṣe bá fẹ́ lọ party wọn nǹkan tó wọ̀. oúnjẹ màmá mo da iyọ̀ hundred naira sí mi. gbogbo owó jì mí ni pé kó jẹ́ kókò gbé oúnjẹ ẹ̀ báyìí kókò gbé mi kí gbogbo ìfún ẹ̀ já lánàá. wò ó iye olóúnjẹ lè ní ìṣepọ̀ jù lọ. in fact mi ì tí ẹ rò pé yọ̀ǹkan náà fi ṣe é ó dàbẹ̀ pé mi ò kún náà fi ṣe é. iyọ̀ owó yorùbá tó sọ pé tọ̀ ká má wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ ká má wo àgọ́ aláàgọ́ sáré wọ́n ráìtì àbí wọ́n rọrùn. wọ́n ráìtì. Babe, I wish to be with you tonight. àìkọ́kọ́ ọmọ yẹn post yẹn báàd. ó mọ̀jú kó máa ṣe gbẹ́bọ̀rùn kiri. mo ń ṣe gbẹ́bọ̀rùn. jọ tó dọ́lọ̀ kan wo mi ká ní mò ń ta bíi àbáyà àbí mò ń ta jàlámíà àbí mò ń ta àbórùn gangan téèyàn bá fẹ́ ra borùn ṣé máa gbé borùn kalẹ̀ ni. ṣó ti rí àwọn ọmọ tó wà ní àyíṣà àwọn ọmọ yẹn bad ó ní láti look attractive sọ́kọ ẹnu lé. ṣe gbà pé pèmí àti afẹ́ ní fọ́ọ̀n náà sí i jọ̀wọ́ ṣé bó ṣe kágbádá bọ̀lẹ̀ bí eégún yìí náà ni àti ẹjọ́ máa ṣe ṣe nǹkan pàtó. ọ̀rọ̀ yóò fẹ́ yé mi wọn kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gẹ́ọ̀ yìí. báwo ló ṣe máa bí ẹ lórí fóònù tó ní I told you mo àgbẹ̀ láwọn ọ̀rẹ́ mi ó dẹ̀ wá ó dẹ̀ wá báyìí My wife is not in any. I dress the way a married woman should dress and I look attractive when I go out I'm so beautiful. oníbo ni ìyàwó mi wà. ṣé mo wí pé ten tẹ́yìn lọ ẹ̀yìn pa wọ́n tán. gbogbo ìwà òfin ìwà òṣì ìwà orí burúkú tó ń wù ó ti fi ṣìnà páàkì àbí. Oh, oh, Hello? ẹ lọ Ah, mi ẹ gbà mí. Ah! because of peace I want peace to reign kí wọ́n ní wọ́n ṣàbà lè last. but you know what sweetheart I swear to God mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni I will visit every hotel in Nigeria and write my signature on the wall. Ah!